a ó bẹ́ẹ̀ ṣẹ̀rẹ̀ wò dẹ̀kó tó wọlé ògo a ó bẹ́ẹ̀ ṣẹ̀rẹ̀ wò jésù mi <laughs> a bẹ́ẹ̀ ṣẹ̀rẹ̀ wò a ó bẹ́ẹ̀ ṣẹ̀rẹ̀ wò kí wọ́n tó wọlé ògo a bẹ́ẹ̀ ṣẹ̀rẹ̀ wò ọlọ́run mi mo wá dúpẹ́ jésù kristi mo wá dúpẹ́ nínú ọlọ́run jésù kristi ni ọmọ tó nígbàgbọ́ ọmọ ọlọ́run ni jésù ń ṣe ọlọ́run ló bí jésù kò sí ẹni tó bí ọlọ́run ẹ má mú gbó ẹ má mú sìgá ká máa jí láàárọ̀ ká máa mutí ọlọ́run ò fẹ́ ẹ worú àǹtí yìí mo sọ́rí bẹ́ẹ̀ ṣe wà yìí ó yẹ kẹ́ ẹ wọ aṣọ bíi mẹ́rin kẹ́ ẹ fi bo ara yín gbogbo ìjókòó wọ̀nyí Jésù ẹ̀ Olúwa bí èèyàn ò bá kò sí bó ṣe lè ní owó tó tí èèyàn bá mu ọtí ó máa wọná bẹ́ẹ̀ sẹ́rí mi ẹlòmíràn agbára òògùn ló gbójúlé mo lọ ṣe ìrere ní ìlú kan ní Ìsẹ́yìn ẹnìkan yin ìbọn sí mi ṣùgbọ́n mo ní Jésù ó ju ìbọn yẹn sílẹ̀ ó sá lọ ni látìgbà náà mo ti mọ jésù ní ọlọ́run àti olùgbàlà kò sí ohun tí ó lè ràn mí ìbá ayé kò lè ràn mí oògùn ayé kò lè ràn mí àǹtí ẹ gbọ́kànlé jésù bùrọ̀dá ẹ gbọ́kànlé jésù kó tó pẹ́ jù ẹ bá fẹ́ jẹ orúkọ jésù ní kẹgbẹ́. ìbọn ò lè ràn yín báyìí. ṣé ẹ ti gbọ́ èmi kọ́ ọlọ́run ni ọlọ́run gbé inú mi mo dẹ̀ gbé inú ọlọ́run gbogbo ìgbàdí òrùka sáà mo dá yín lóhùn. ní tí ẹ̀ sọ báyìí ni wípé ọlọ́run wà pẹ̀lú ìnáwó ilé ìsọ lọ́rọ̀ kan ni pé ọtí táwa mú yín ìmùlẹ̀ èṣù ni àbí. iná ni ẹ gbọ́dọ̀ jáwọ́ nú ẹ̀. irú àti ìtọ́jọ́kù tiwa náà ìmùlẹ̀ èṣù ni. kò dáa kí wọ́n ṣe múra yìí torí wọ́n ní ẹwà. irú olúwo tá a ní lédi náà wọn àmọ́ tí wọ́n ń ṣe. ẹ̀ ṣe olúwo olúwa yóò dáríjì. láìpẹ́ ìnà tí yìí àwọn náà mọ jẹ́ ń ṣe. ẹ jáwọ́ kúrò nínú yẹn kí ẹ di òpó jésù mú. ó kó onú ròyìn ní pé oògùn olè ràn yín. ẹ jọ ẹnìkan yin ìbọn sí mi ní ìsẹ́yìn ó yà á lẹ́nu ah. ìbọn yẹn kò dún ah. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ẹ jọ jáde. olúwa. ẹ gbogbo màá yín wo jábẹ ní wo. mo wà pẹ̀lú. wíwo ẹrù jésù owó gbígbin jésù mi. jésù. kò sí wàhálà ẹ má bínú o á dán kan wò. n wo kìnìún ṣé ó ṣe ìwé èmi ni mo sọ pé yàtọ̀ sí lẹ́yìn oníkẹ́kẹ́ ò lè ràn ọ́ ẹ̀bọ̀n ọ̀ ń làágùn. ẹ para mi ni mo rò ó para mi ìjọ tí mo kọ́kọ́ gbọ́ ẹ̀rú bà mí yé para mi ni mo rò ó. òrùka tó lè gbé màálù ṣubú tó bá kiri ẹ̀ mọ́lẹ̀ yọ yun wọn pẹ́kẹ́pẹ́kẹ́. ṣùgbọ́n èṣù náà pe jésù. èṣù pe jésù ẹgbọ́sà ẹgbọ́sà ẹgbọ́n sà ó sọ fún jésù pé kó lọ bẹ́ lórí kìíní jésù wá ṣe báyìí ó ṣe báwo ó ṣe báwo ó gbé bíbélì lẹ́ báyìí ó kọ́ ṣe báyìí ha ha ayé mi jésù.